Escale Culture TV, la culture africaine par excellence. Ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ káàbọ̀ sí orí ẹ̀rọ amóhùnmáwòrán Escale Culture TV um, lórí ètò yìí ní ṣókí lónìí màá sọ̀rọ̀ màá sọ̀rọ̀ nípa ìkórira ní ilẹ̀ áfíríkà ní ṣókí kí ni ìkórira ìkórira túmọ̀ sí èrò ọkàn wa tí a fi ń ṣe ìwàwò sí ọmọ ẹnìkejì wa yálà ní dídára àbí láì dára ó ní í ṣe pẹ̀lú èrò ọkàn àti ìwà wa ní ìlú adúmáradán áfíríkà a ṣèkíyèsí wípé a rí ètò ìlọsíwájú nígbà míì a ó tún rí ìdádúró àwọn ọmọ yà wá lẹ́nu nítorí pé ní àṣà áfíríkà nǹkan bá ti bẹ̀rẹ̀ ó yẹ kó parí ni ní sí rere àmọ́ tó bá bẹ̀rẹ̀ tí ò wá parí àwọn ọlọ́gbọ́n máa wá béèrè pé kí ló dé tí gbogbo ẹ̀ rí báyìí kí ló dé tí abẹ̀rẹ̀ tí a ò yọrí ẹ̀ àwọn ọlọ́gbọ́n máa wá wádìí ní nínú ètò yìí a kọ́ wa nípa ní àwọn ohun tí ìkórìíra lè ṣe ní àwùjọ wa àkọ́kọ́ ìkórìíra ó máa ń mú èdè àìyedè dání ẹ̀kejì ìkórìíra ó máa ń mú kí ohun tó ti dára kó dàrú ẹ̀kẹta ìkórìíra ó máa ń mú kí àwọn ohun tí à ń wá kó máa dẹ ká máa dààmú láti má rí ohun tí à ń wá lá. ìkórìíra ní orílẹ̀-èdè wa ní ìlú áfíríkà wa ó máa ń fa ìjákulẹ̀ ó máa ń fa ìdènà kò dẹ̀ ní jẹ́ kí ìlú wa kó dára ó máa ń jẹ́ kí àṣà wa kó dà kó máa ń da àṣà wa rú nítorí pé um, tá bá wo bí elédùwà ti dá wa ní ilẹ̀ amú aláwòrán dúdú ó fẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ó jẹ́ Ìgbò ni ó jẹ́ Yorùbá ó jẹ́ Bìní ó jẹ́ gbogbo ẹ̀ ó fẹ́ ká gbé pọ̀ ní ìrẹ́pọ̀ ká tó lè gbé pọ̀ ní ìrẹ́pọ̀ a ní láti fi ẹ̀mí ìfẹ́ ṣe àkọ́kọ́ a ní láti bára wa lò pẹ̀lú ìfẹ́ a ní láti ní èrò ìfẹ́ sí ara wa láti ọkàn wa wá nígbà tá a bá lè fi ẹ̀mí ìfẹ́ ṣe ẹ̀mí ìkórira máa lọ ìfẹ́ àti ìkórira wọn ò lè jọ gbé pọ̀ wọn ò lè jọ ṣe pọ̀ nítorí pé a fẹ́ kí áfíríkà a fẹ́ kí àṣà wa kó dáa a fẹ́ kí ilẹ̀ ìlọsíwájú kó wá sí orílẹ̀-èdè áfíríkà a ní láti fi ìfẹ́ ṣe àkọ́kọ́ nítorí a lè fẹ́ bèrè ní pé kí ló dé tá a máa fi ìfẹ́ ṣàkọ́kọ́ elédùà nínú òfin ẹ̀ ó sọ nípa ìfẹ́ ó ní ká nífẹ̀ẹ́ òun ó tẹ̀sán nípa ká nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹnì kejì wa nítorí pé a ti wà ní áfíríkà ẹni tá à ń bá gbé ẹni tá à ń bá ṣiṣẹ́ ẹni tá à ń bá ṣòwò pọ̀ ó ní ẹnì kejì wa nígbà tá a bá bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀ báà ni a ṣe lè wà nínú ìlọsíwájú báà la ṣe lè wà nínú ìrẹ́pọ̀ nítorí náà ó ní mo ṣe sọ pé ẹ ká nífẹ̀ẹ́ ara wa dénúdénú láti ọkàn tá a bá ti ṣe bẹ́ẹ̀ ìlọsíwájú máa wá ìfọkànbalẹ̀ máa wá ayọ̀ máa wá àlàáfíà wa máa jọba nílẹ̀ áfíríkà àṣà wa máa tún wá gbòòrò sí i àǹgbá tí bá ta ṣẹ̀ṣẹ̀ ń ṣe ẹ̀mí ìfẹ́ náà ẹ fi ẹ̀mí ìfẹ́ náà ẹ fi bá wa náà rà. lórí ọ̀rọ̀ ìfẹ́ tí mò ń sọ yìí náà um, mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ìfẹ́ náà ní wákàtí àti ọ̀wọ̀ báwo la ṣe lè ṣe ìfẹ́ mo fẹ́ kẹ́ wá Excal Kujore TV ohun àmọ́ ó wà lórí YouTube tẹ́ bá ti wá ẹ wà á máa kọ ní àwọn oríṣiríṣi àṣà nǹkan tá à ń ṣe ni pé à ń gbé àṣà áfíríkà lárugẹ tẹ bá ti wá ẹ wá kẹ wá tẹ̀lé wa kẹ wá máa gbọ́ àwọn ìròyìn àti àwọn ètò wa ẹrù dẹ̀ ní kábàámọ̀ ibi tí ìfẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o mo fẹ́ kẹ́ lọ wà ní wákàtí àtẹ̀wọ̀ yìí ẹ ṣe nítorí pé ẹ wá láti gbọ́ ètò yìí ẹ dẹ̀ tún padà wá náà inú wa máa dùn láti wá rí yín sí ẹ ṣe gan-an ni áfíríkà ò ní dàrú o orílẹ̀-èdè ò ní dàrú a ò ní mọ̀ ìnira gbogbo ìnira tó wá wà gbogbo wàhálà àti ìdààmú yìí elédùà á fi òpin sí i àmọ́ ẹ má jẹ́ ká gbàgbé o ẹ̀mí ìfẹ́ ká fi ìfẹ́ bára wa lò ó ṣe kókó ẹ ṣe gan-an ni o. Estal Culture TV, la culture africaine par excellence.